onílẹ̀ sí dáadáa ìbéèrè ń ó bùkátà àlàyé díẹ̀ àlàyé yẹn láti kọ̀ǹkúùsì ìjọ́ra yẹn ṣe tó dáa Àkámà ọ̀pọ̀ àwa tí wá ní ọmọ obìnrin àti gbogbo tí wá níyàwó. Primary assignment ọkùnrin inú ilé wà afẹ́ rẹ̀ à ń jìyẹ wíwà inú ilé obìnrin túmọ̀ sí wọ́n wà tọ́lẹ̀ ọdún àgbọ̀n òṣìṣẹ́ iṣẹ́ tóbìnrin ń ṣe nínú ilé ó ju iṣẹ́ tí obìnrin ń ṣe níta

rárá o inú ilé tó fẹ́ wà yẹn náà láì mọ̀ kan èyí yóò fi mánéjì nù lé ilé ìmọ̀kan obìnrin gbọ́dọ̀ ní ẹ̀kọ́ ká fún wọn lẹ́kọ̀ọ́ bó ti tọ́ àti bó ti yẹ àmọ́ lílo ẹ̀kọ́ fún àwọn obìnrin ọ̀rọ̀ méjì làwọn onímọ̀ sọ alákọ̀ọ́kọ́ náà tí ọlọ́run bá ṣe ìgbà láàyè fọ́kọ́ láti fi gbé gbogbo bùkátà ó ti tó àti bá ti yẹ èyàn lè gbé bùkátà ọmọ rẹ létí sí bùkátà mi ń tẹ́ ti bùkátà obìnrin tó bá bọ̀yàn kù tó bá lè gbé bùkátà obìnrin yẹn dúró sínú ilé tó gbọ́ ìmọ̀ tó mọ̀ yẹn tó àpíláì rẹ̀ nínú ilé olùdára jùlọ yẹn tí ò bá lágbára láti gbé ọ̀ọ́ láìpì ní ó ní bùkátà púpọ̀ sóbìnrin tó wà ní fíìlì yẹn àìmọ́rírú obìnrin yẹn tó wà ní fíìlì yẹn láwùjọ yẹn mọ́fádà aburú tí ó jáde ń bẹ̀ máa pọ̀ àwọn ọkọ wa sì wẹ́ ìmọ̀lọ́bìnrin yẹn mọ̀ púpọ̀ sí múra dáadáa ó bẹ̀bẹ̀rù ọlọ́run dápọ̀ àmọ́rú bọ́dà yẹn kọ̀ǹdíṣàn bọ́dà yẹn tó fi tó pé kí sàyẹn ó mọ̀ ṣiṣẹ́ kí ni nítorí tó fi ní kọ́ mọ̀ ṣiṣẹ́ àmọ́ ẹgbẹ́ kejì kí ẹ bá wá ní kí ìyàwó mọ̀ ṣiṣẹ́ tí ìyàwó bá padà wá fún òun rìgírẹ́ẹ̀tì ẹjẹ́ wípé éèmù yẹn ti wà ní títẹ̀ sílẹ̀ àjẹ́pẹ́ ọkùnrin yẹn o kì í rí nǹkan yẹn ó kù káàkà kó kárí ìyàwó yẹn along fún wọ́n jọjọ nírò ríun torí wípé kí ọmọ obìnrin mùsùlùmí ti mẹ́sìn ọ ẹni medical lẹ́kọ̀ọ́ akájúwọ mẹ́sìn ọ ẹni tó lọ ṣe radiography àti nǹkankan ó mú practice ní ọkọ̀ náà ìdá a ní kílíníkì private ọkọ̀ yẹn náà tó kọjẹ́ kó sí nínú ìmọ̀ tó mọ̀ yẹn ó lè jẹ́ kọjẹ́ nínú practice ìgbà tí wọ́n máa ń bẹ tóbìnrin tó wá tún ṣiṣẹ́ báwọn bí public hospital yẹn kó fi gain experience wípé àwọn experience tí ó wà ní state hospital àbí specialist hospital ó lè má wà sí private irú obìnrin yẹn bá wá nírú ẹ̀sìrẹ́ǹsì yẹn ó bá padà wá ní ti ikùn ìlú ọgọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wípé kan tara wá jẹ ni tí o bá ti ìyàwó rẹ lẹ́yìn orí àwùjọ wá rẹ̀ rẹ̀ ní ọjọ́ kò sí mọ́ọ̀mù lè ẹ̀kọ́ náà ẹ̀kìní kan láì jẹ̀rẹ̀ báyìí ní gbogbo Nàìjíríà ìgbàtí ó ní consultant láti fi sí owó nù lọ́bá ti di ìṣẹ́ ọ̀tán èyí kò sì ṣe òsì yẹn ìdánú lé rẹ̀ nìyẹn wọ́n sọ wọn bẹ́ẹ̀ kà wípé ẹni tó máa fẹ́ dáadáa ẹni tó ti tó ti di ẹ̀tọ́ ti di professional nípa tó ní ìṣẹ́ ọlọ́rọ̀ station

owó five million five hundred mi ẹ̀rẹ̀ ẹ̀rí five hundred or six hundred thousand over five àti sí màá wá so màá wá lórí a week wọ́n máa bẹ̀rẹ̀ wọ́n sì wọ́n mọ ẹni tó ń bẹ̀ sọ̀rọ̀ ọjọ́ wọn ti consultant mi so bá jù jẹ́ lọ ọmọ bá fẹ́ kọ́ lọ́mọ ìyá àjẹjọ lọ ìyàwó mi jájọ lọ ọ̀pẹ́ lè jẹ́ sí ìdèjì a week láti nǹkan ẹ̀dọ́ lọ́wọ́ ìgbàlá ló bá ṣe èyún lọ́dún lọ kéjì lọ́dún ṣe èyún orí owó ẹ̀ndò ìmọ̀ yẹn ẹlòmí ò sọ́kọ̀ ọ̀bẹ̀ pé àwọn òun ní phd because ọmọdé máa lẹ́tọ̀ ní yunifásitì ọmọ ẹlẹ́tọ̀ àmọ́ òwòdì rẹ̀ lẹ́yìn ọ̀dájú ni distance learning àwọn olùkọ́ olú yóò sì lẹ́kọ̀ọ́ ní Dubai ó sì ń gbọ́ owó ẹ̀ sálárì ẹni pẹ́ dọ́là ṣùgbọ́n wọn ò ní aláìmọ̀kan sí o wọn ò ní pé fọ́ọ̀sì kìrì sí o kọ́lẹ́jì phd then wọ́n dẹ̀mọ̀ sí àwọn àwọn publication rẹ̀ kí ni contribution rẹ̀ ní field yẹn so ẹ̀kọ́ ẹ̀jẹ̀ àmọ́ pé ẹ̀kọ́ ó ṣe é lò ẹ̀kọ́ṣọ́ wa ló lò orí ọkùnrin yẹn ẹgbẹ̀yàn bá rí àtọ̀sọ̀rọ̀ báyìí látò ìdájọ́ bá ìgbàṣe ikú bí ìgbàjọ́ tó bá ń pààyà bẹ́ o lè jẹ́ báyìí náà obìnrin ẹ̀ tún lo ìmọ̀ rẹ̀ ìjọba ìṣàfihàn nípa balance and vision ẹjẹ́ kó pàá bọ́lọ́lá nìkan jẹ́ ọmọ ní káwà yìí máa gírí pé púpọ̀ á mùsùlùmí àágbà fún yá máa ṣe ìṣòkó káwà nígbà bá jẹ́ mọ́lá sí àti mọ́mà àti gbogbo jù náà ẹkún wọn lọ àríwó olùkọ́ ti ṣe ìsìnwó òkùnrin nìkan òṣìṣẹ́ mọ́lá sí fi náà ẹ̀dúkọ́ wọn lọ ìyókọ̀ ìmọ̀ oníṣẹ́ mọ́lá sí mà káà gírí pé ìyẹn ni wọ́n á fẹ́ máa lò

dàgbà kọ́ mọ́ òkùnkùn mẹ́dùn náà. Kó parí alìsì. Ó lókùn pẹ̀lú alìsì àlàyé yẹn. Ọpá ló wá lọ báhùn. Ìjọ ìjọ yẹn wẹ́dì. Ṣé mọ̀ wípé ní ìfìṣọ́ wà ní wó ti lọ gbé. Ṣòwò àkàdà. Ṣèdíyàn tó jẹ́ pé balance education yẹn ní ìjẹ́ ẹnu àwọn àrọ̀ síkú rẹ̀fìlẹ̀ èyàn yìí ti máa gbọ́ ẹni àwọn ìsànàfà ẹ máa bá wọn ikú ọ̀sọ̀rọ̀ sọ̀hánàlá àwọn èèyàn sí lọ mọ́ nàìjíríà ni wọ́n sì wọ́n láàbẹ́ lọ sẹ́ẹ̀ sẹ́ẹ̀ sáàfù sáàfù aláàmá mo ní àtọ̀ ń bẹ láàrin worship àti service ní tó ń bá sàfà yìí ó ní à ah, áàfù náà ní kéèyàn sáfòsì kéèyàn sáfò ọlọ́run ẹ̀wọ̀n kan ẹ̀ ní ìgbò nílé lákà wọ́n sọ̀rọ̀ báyìí ní sáwọ́dí ló kọ́ àwọn èèyàn sáwọ́dí tún láti á sáwọ́dí náà láti á ọ̀sọ̀yẹ òsà lọ́ọ̀lọ́ sàúdí ìjọba sàúdí náà lọ́jọ́ ọ̀sọ̀rọ̀ ẹgbẹ́ ìṣọ́mọ̀ ìlú àwọn ó tó pẹ́pẹ́ ọ̀nẹ́dẹ́rẹ́ pàṣẹ ọ̀tún in balance and holistic form òun ló lè sọ́ọ̀fù gbogbo pọ́blẹ́mù ọlọ́wọ́ látó bẹ̀ kó sànú wa ọlọ́wọ́ Ẹni tó ń ṣeun náà, ìdààmú ni láti obìnrin yẹn jókòó kalẹ̀ ọmọ ẹjọ́ ìlú wà rẹ̀ kan sínú ọ̀nà òsì bóyá òyìnbí wípé dídà lọ́dà ọmọ ẹgbẹ́ ọkọ ló yẹ kó máa ṣe nǹkan yẹn iye tí nǹkan ọ̀gá ẹ wá ní kò lọ́kọ̀ kíkọ́ àìdá kò sọ́ di dáadáa orú ọkọ̀ tó ní iṣẹ́ òsì ọkùnrin máa ń ṣàkiri ni Ọkùnrin bá jí láàárọ̀ tó bá kó lọ́wẹ́, ó gba ọjà ọjà yóò kọ́ gba ọjà àwọn awúsá kọ́ lọ sí wá. Ìgbéwò lọ wà níbi. Àìsí kó lọ bẹ̀. Nígbà tí wọ́n bá fi táwọn já ṣé àlùkọ́sà, àti ní yóò rí aláìsí kápítà. Ìjọba rí kápítà dé bọ́lá àlùkọ́sà ni ó rà. Ó lè kíníkà ní mọ́ta wúrú wúrú wúrú wúrú tó mọ̀ ó wá lé níjọ. Àwọn máa wù ó ẹ̀ẹ́dẹ̀ wá para mi ni àti ìgbìmọ̀ wáṣẹ́ wáṣẹ́ ni òjíṣẹ́ àti ní kó tó ń jẹ ni inú sọ́ọ̀bù ni ẹ̀yin ó já káàkiri ọlọ́pàá náà haúsá máa ń ṣe àwọn àwà lè gbọ́ ìta haúsá ni parí first degree ọ̀pọ̀ ní ọmọ rúùmù báyìí ó bọ̀ kárí mọ́ńtà bọ́kẹ́ra kúlíkúlí lòdì bọ́kẹ́ra ìṣáná òòrùn bọ́kẹ́ra pléèdì omi ó ń ta súyà ó ń ta ọdún ìkọ́ndù ìmáwọn èèyàn kọsọ́ ọdún ìlú àti ọdún kọjúta aláìsàn ń tẹ́wà provision ọdún àrìsájẹ́ fúnra kò sí jọ́jì olú Ṣẹ́mà, kò sí ẹ́ẹ̀sà ní ìdí sábìsì ẹ̀ yọ́kàrà pípọ̀ ló kọ̀ rẹ̀ ẹ̀ẹ́sà lẹ́mà. Àwọn orúkọ, ó kéré jọ àmìràn

láti máa dọ́gbé ọkọ̀ rẹ̀ onílọ́wọ́ lọ́wọ́ ọkọ̀ yẹn dáadáa ẹgbẹ́ ní ìjọba ni lẹ́yìn orí ìjọba lè fi tẹ́ta rẹ̀ nínú ṣòkọ́ ń kí ìṣànà wa èyí tó wà síwá ọkùnrin rágbèrè tọ́lọ ẹgbẹ́ wá kún sí ọwọ́ wa ọkùnrin ni wọ́n máa gbọ́ kàkà bọ́bá kì í ṣiṣẹ́ owó rẹ̀ ó ọjọ́ ó àwọn obìnrin obìnrin máa gbójú ọjọ́ orí wọn lọ iṣẹ́ máa yẹ̀yàn ọkùnrin ó ti sì mẹ́rin yẹ àwọn obìnrin yìí ti gbó ẹwà ọkùnrin ó tún look smart young jù ìyàwó ẹ̀ lọ dáa bí mo dẹ́wọ́n sí rẹ́ máa padà fẹ́ àwọn omi báyìí ọkọ náà ló sọ́dà rẹ̀ ìjọba ara tó òun ti máa pa pàpà àpá ẹ fi wé èyí tó máa pé ọkọ mi ní ìdíyàn mú lọ́bẹ̀ẹ́ èyàn mọ̀ ní wọn ò bẹ́ ọdá kọ ọjá ọwọ́ yẹn ó ti tán gbogbo ó ti dìbò ó ti rú kékeré ó ti gbogbo ọgbà ti kẹ́tì ọ̀sáwò obìnrin náà wọ́n lọ dọ́kọ̀ wá pẹ̀lú àjọ sẹ́ẹ̀lì kan ọmọ kan wá ó ti two Tower 247. Dara 247. And again, Dara 247. That year on viral Proof One, Nigeria Muslim Online Radio, we said nothing of guitar or singer. Ṣẹ́rí ọmọ tó ní rìsì, kó ní tó kó ní, ọmọ yẹn, kó lè má wọlé lórí èyàn ẹ̀yàn bá lé èyàn mẹ́ ẹ̀dàkùn ọmọ ìtì gba ogúnkọ́ ẹ̀kọ́ gba ó kọ̀rọ̀ òsì jáde ọ̀pọ̀ sọ̀rọ̀ ó sì mọ̀yàn kọ̀rọ̀ òsì jáde ṣùgbọ́n fún ọmọ tó mọ̀ nǹkan yẹn tó bá ń fẹ́ ẹ̀kọ́ gbà ṣùgbọ́n ọmọ tí ò bá ń fẹ́ ẹ̀kọ́ gbà ní wọ́n ní ìdí 200 ọmọ yẹn gba 95 ọwá lèmi ni mo wà ní ti admission ní tó pàtí family ìbọ̀ tí ó bá ti sáyẹ̀nsì àdàbí amánà nígbà nínú fámílì o àmánà ṣùgbọ́n tó bá gba ń tó yẹ kó gbà ó ayé wọlé nígbà yóò kọ̀ ń fi ó ti gbà ń tí ó yẹ kó gbà ẹ̀jẹ̀ I, I, I attended only primary school. Mo wá lẹ́mí ọjọ́ ẹ̀lẹ́sì, kò sí ilẹ̀ òjò wọ̀n lọ́sí èèyàn nídi ó lẹ́wù. Ìbàní kí lè èèyàn nídi, ẹ̀kálẹ̀ onídi five ẹ̀sì. Nílé kíú, àmọ́ máa ń ṣe iṣẹ́ bí twenty one, twenty one, twenty two, àti ọ̀pọ̀ ìwà. Ẹ wá ní àárín. Ah, um, mo ní márùn-ún pẹ̀lú òkú ọlọ́run àjò pọ̀ sí ìgbà tí mi ò sí láníyàn tó mo fẹ́ jù lúwọ̀ ìyẹn àkọ́kọ́ tó mo ní èmi ò gbọ́n lè kéwù láàké ìwé wo ni mo lè kà ń jẹ́ ìkẹ́kẹ́ àà tí n bá lè ra òwe kọ̀ọ̀kan tó ní pẹ́ẹ́kà gírámà part mo wá lọ bẹ́ẹ̀ nìkan mo sọ̀rọ̀ lójú wọ́n ti wá ń kọ́ mi tó bá ti wá dé di subject and predicate àkéèsì ìkàlà àdúgbò náà ni lọ́tọ̀ ọ̀rọ̀ mọ́ lórí èyí tó máa sọ mí tó máa sọ mí tẹ̀bí ọ́pẹ̀ẹ̀sì ni mùfúrùbí ọ́pẹ̀ẹ̀sì ni fáyé ọ̀pẹ̀ẹ̀sì ni ọ̀pẹ̀ẹ̀sì ni ọ̀pẹ̀ẹ̀sì Adébù ni Dọ́rùbù Sàmánì Máa sọ yóò pùlọ. Adébù ni That is what we call tree of knowledge. Ó sọ abẹ́. Tó èmi ni mo kà wá sí ìpàkọ́ fúnra rẹ̀, mo ní kọ́ sílẹ̀. Nípa gírámà olùkọ́ tó ti máa ń tẹ̀ nínú wọn ẹ̀ nípa grammatical analysis mi ní á pẹ̀lú ògbọ́n ọlọ́run ẹ̀fẹ̀ lẹ́lẹ̀. Kò sí you need. lè kọ́ sí kílọ̀sì mi ní kílọ̀sì ọ̀pọ̀ bí kílọ̀sì mi ní kí ní tíra ìbí ní ìdí. Kí ni mo ní kà á bí gẹ́rù mi kí ni mo kà á bí gẹ́rù mi kí ni mo kà á bí gẹ́rù mi. Kò sí wàhálà mẹ́ta so haka economics na wani ti fa ní economics wàlá tẹ́jẹ́ ìjọ́ka mazlúra tẹ́ ìlàwó ní kíkà wàlá tàbílá sí albas àtàkùnwúdá maluman ìyà ń ara ìkẹ́kọ̀ọ́ e ọlọ́ ní mayamu máa ti jẹ́ onínà apá this is concept of economics demand and supply mẹ́rin so haka so ìjọba jókòó tì wà lọ gẹ́ẹ̀tì fast question bí ọdún mẹ́wàá mo wá bá su rẹ̀ níbi pé bí mo di tú màmá pé èyí tí mo di tú bá ti lè sọ fún mi kí n pé èyí mo ti di kọ́ repetition ni mo sọ repetition ni mo lọ jókòó ti gbogbo ẹ̀ ó gbà mí ní six months lẹ́yìn six months mo lọ ṣe nígbà tí mo bá lọ ṣe kìí ìgbàwé lọ ẹ̀ ọ̀yá àwọn ni àfà ìgbẹ́ ti lè ké òní agbówọ̀bẹ̀ ìgbà ṣe mí lè mọ̀ ní àwọn tó bá jẹ́ ọ̀bẹ̀ mi that's question number two mú láti mi náà èmi ọmọ ọmọdé ké òní ẹ̀dún bẹ́ẹ̀rẹ̀ sí lọ́wọ́ mi ẹ̀kọ́ dìde gbogbo lè kọ́ sí jáde tòmọ́ á ní kò tí ìkàtórí tó mọ̀ sí nǹkan fura pé ó ṣe ṣe pé nǹkan pàṣẹ ni kí n má mọ àwọn nǹkan yẹn dáadáa kí lọ ṣe diploma àti ṣe diploma kan course in Arabic studies and Islamic education tó àdábìyẹ ìdàmójọ́ níbi ẹ̀rí so depression extra method kò ní ìgbé extra mọ̀ sọ̀rọ̀ àmọ̀ ìjọ́ ti lẹ́nu òyìnbá so ìyẹn mo gbọ́ àkàrà lọ fún ọ̀sán lẹ́sẹ̀ àtúwádé yunifásitì tó wá ní àpá ẹ̀yìn látó fẹ́yìn lámìrù gbogbo bá látọ́mọlẹ̀ àwúsá o ẹ̀yìn ti lámìrù ọmọdà ẹgbẹ́ ògbé ègbò àwúsá mi ò sì yẹjú lóò ní máa jímọ̀ kọ̀ọ̀tún gbogbo student ní north Kí lọ wọ́n ní ọjọ́ lábàdàlọ́run èkó mi mú kí láti wá fẹ́ sí congress mú ti wá pè èkó mi tí bá ti kọ́ mú àhàsórí àwọn àhàsórí ní tí mo hàn kò ní àzọ ìpé ìjọba ti pọ̀ jù lọ ẹ̀sìn mọ̀ ní ìhọ́bà fi síbà ẹ̀ láàrin bí oṣù mẹ́ta oṣù mẹ́rin bó ṣe iṣẹ́ ní ká dìfẹ́ ní àwọn ọmọ wa you can do it o lè ṣe without any friend kan bọ́ ṣe ẹ̀rẹ̀ mọ́ owó níbi ká dìfẹ́ ọmọ yìí ẹ̀kú ẹ̀kú gbogbo àfẹ́ Òtún ó ṣe ìwé ti ti máa rọrùn ìjẹ́lẹ̀ lọ, ó ti rọ ìjẹ́lẹ̀ lọ. Ṣùgbọ́n ẹ̀ká ti ti fẹ́ mi àwọn ọmọ ní wípé ìròyìn tó ṣe wà àti ká bá ṣe àti ká ìyẹn náà ní ìwọ ní lẹ́sì ìyẹn ni ó gbà ó bá ṣe wá wà náà gbogbo ń dáǹtì alhamdulillah kò sí kìíní kan tó lè máa ṣe àpapọ̀ máa ń ṣe ẹ̀sìn kọ̀ọ̀tẹ̀ àti ẹ̀sìn kọ̀ọ̀tẹ̀ ni wọ́n ọlọ́wà ṣe ọdún tó kọ́ tán ní campus, àmútí, àmúgbó, obìnrin, àti ẹ̀kọ́ ọwọ́ gbàdúrà wọ̀tí fún wọn ha olú alimukumula ìbẹ̀rẹ̀ ọ̀dọ̀ yẹn ni ká pèsè ní àwọn ọmọ ibi tí wọ́n máa ń kó sọ́kọ lólé nínú òjì wọn mọ̀ wé àwọn fóònù kẹra fún wọn àwọn fóònù olówó ńlá ibẹ̀ ni wọ́n ti sọ́kùnrin àti ìṣẹ́ ń para wọn sùn tó gbẹ̀rẹ̀ àwọn ọmọ yẹn ń wò ní sọ́kọ lọ́dẹ̀ ń súnmọ́ ìdíjú ń rí ó ń dún nínú ọpọlọ ọpọlọ yẹn ìmọ̀ yẹn ò ní ráàyè dúró wọ́n ti àwọn tí ò ó ti fóònù ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ fún ọmọ wọn ò sẹ̀mọ̀rọ́jà àwọn ni wọ́n má ẹ̀kí fún ọ̀fíjì pẹ̀lú kan tó yà kálọ̀ ṣe ṣíṣe kan kálọ̀ lè kéwú ẹlòmí ò ní ẹni ìṣẹ́lẹ̀ òjò náà ẹ rí ọpọlọ ọgbà ẹ̀ lásìkì nítorí àwọn èèyàn nìyẹn ọgbà ẹ̀ lásìkì ìgbà wà fàmọ́ ní ogun mà wà sí wọn wà sí wà sí ọmọ náà ti dàbẹ́ ọmọ gùn lọ ní ìgbà tí ìgbà ti dà láàmú ojú kan náà ló wọ́n yóò rò pé àkàrà ni o ọ̀gá ara mú láì méjì méjì lójoojúmọ́ lájọ yọ lẹ́nu láì méjì ìjọba mẹ́ta mẹ́ta kọ́lá ìjọba mẹ́rin kọ́lá ìjọba mẹ́ta. bọ́lá ṣe dọ́pọ̀lọ́ nìyẹn iná máa ìfọ́ wíwọ wípé ìkọ̀rí fourteen fifty sí i. nípa àwọn nǹkan yẹn ẹ mọ́ jẹ́ ẹ́díkàdì sẹ́mi àwọn ọmọ apẹ́ kò lè ṣe ọwá gáàjì wọn kàn sì bẹ̀rù ọlọ́ fọ̀rọ̀ pátá lọ́mọ gba rìsọ́ọ̀tù fún wọn yẹn ìyá àjọpàdà jẹ́ wá o. Power 247. Dara 247. And again, Dara 247. Right here on Daryl Furqan, Nigeria Muslim Online Radio, with Seth Nathan, Kitab or Sunnah.